tí alọ́kọ́yìr tó ń tọ́ka sí nìyẹn alọ́kọ́yìr a máa tọ́ka sí ìmá pèpè lọ síbi al-amru bil ma'ruf ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wà nahyu anil munkar ká sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn nínú ojúṣe tí gbogbo mùsùlùmí ní òun oníkálukú wa máa ṣe ojúṣe yìí ala qadari taqati yìí bó bá ṣe lágbára sí ẹlòmíì ọlọ́run lè fún ní ìmọ̀ débi wípé á máa lo gbogbo ìgbésí ayé ẹ̀ láti máa pe àwọn èèyàn lọ sójú ọ̀nà lọ́wọ́n ọba ẹlòmíì ìmọ̀ ẹ̀mọ níwọ̀n ọba lórí ìmọ̀ ẹ̀dí ẹ̀yẹn náà ní báyìí bá ṣe gbà sí ní àwọn ibi táyé bá ti gbà á máa pàṣẹ dáadáa á sì máa kọ aburú gbogbo mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam ó ní ballighu anni walau aya ẹ mú dé tí gbọ́ àwọn èèyàn àwọn nǹkan tí èmi ànábì tí mo mú wá fún yín walau aya kódà kò jẹ́ kan ṣopere kódà kò jẹ́ kan ló bá o ti ń sọ fáwọn èèyàn nípa táwọn èèyàn bá rí ẹ tó ń ṣe nǹkan kan àwọn èèyàn yàtàṣà àlóòrì wọ́n wá máa bira wọn léèrè ohun tí lágbájá ń ṣe yẹn kí ni nǹkan náà níbo ló ti rí a kì í wo wípé ẹ mi mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ rárá wọ́n ní al-fi'lu antaqu min al-kalam action speech louder than voice ohun tá a bá ṣe a ti pèpè sí i. ó sì gbólóhùn ẹ̀sìn ní orinlẹ̀ ju eléyìí tí a fẹnu sọ lọ torí wípé tó ń fẹnu sọ nǹkan dáadáa òun gangan lè má ṣe ṣùgbọ́n tó ń ṣe ó ti sọ fáwọn èèyàn èyí má pe àwọn èèyàn yìí a gbọ́dọ̀ kọ́kọ́ fi ìṣesí títí wa náà ká fi júwe ẹni tó pa àwọn èèyàn láṣẹ pé kán máa kírun òun náà gbọ́dọ̀ jẹ́ ni àkọ́kọ́ tó ń kírun ẹni tó ní káwọn èèyàn máa gbààwẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní àkọ́kọ́ tó ní kọ́ máa gbàwẹ̀ ẹni tó ní káwọn èèyàn páyọ ọlọ́run ọba wọ́n nínú gbèsè ayé títí ẹ̀ náà àtàmúrú náà náà sàbèrè bẹ́ẹ̀rì tí ẹ fẹ́ máa pa àwọn èèyàn láṣẹ pé kán ṣe dáadáa náà ti gbàgbé ẹ̀mí ara yín ń ṣé ẹ̀ ṣe làákàyè ni torí àìní làákàyè ni kéèyàn wá máa pe àwọn èèyàn lọ síbi ojú ọ̀nà dáadáa tó máa jẹ́ kán ayé àti lọ́run kéèyàn wá yà kó mẹ́ kó má ṣe ẹni tó ní làákàyè kò ń ṣe bẹ́ẹ̀ òun tó ti mọ̀ tó mẹ́ pé ọ̀nà oríire ni ó wá ń pariwo lọ́sàn-án lóru pé káwọn èèyàn máa ṣe àwọn èèyàn sì ń tẹ̀lé ìwọ gangan wá òṣè àti ṣe ẹ̀ ṣe làákàyè onílàákàyè kò ń ṣe báyìí ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá ti ń pàṣẹ dáadáa a gbọ́dọ̀ jẹ́ ti ń ṣe ọlọ́run wá ní tẹ́ bá ti ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run yìí bẹ́ẹ̀ ṣe ti mọ̀ sí ẹ gbọ́dọ̀ lo ọgbọ́n àtòyè o wal maw'izatil hasana ẹ sì gbọ́dọ̀ lo wáàsì tó dáa al maw'izatul hasana huwa al-Qur'an òun náà ni al-Qur'an wáàsì tó dáa ni Qur'an. الله أحسن الحديث كتابا متشابها مثاني ọlọ́run ní ọlọ́run lọ́ba tó sọ̀rọ̀ jùlọ tó sọ̀kalẹ̀ ahsan alhadith ọ̀rọ̀ tó dáa jùlọ fa inna khayral kalami kalamullah èyí tó dáa jùlọ ní ọ̀rọ̀ òun lọ́rọ̀ ọlọ́run ọba ẹ̀ńtẹ́ bá fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ tí ò yò irú ẹni bẹ́ẹ̀ kò sí oúnjẹ fún tó lè yò ẹ̀ńtẹ́ bá fọ̀rọ̀ náà bá bá sọ̀rọ̀ tí gbọ́ kí ni tẹ fẹ́ sọ fún tó fẹ́ yí padà wal hikima ó tó ń jẹ́ hikima àsunna onísùnà ànábì sallallahu alaihi wasallam tá a bá ń pèpè a gbọ́dọ̀ máa pe àwọn èèyàn ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní Al-Qur'an ká máa fi bá wọn lò ọgbọ́n àtòyé tá wá fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn inú súnà láti máa bá torí pànọ́bì fún rẹ̀ sallallahu alaihi wasallam òun náà pèpè ó pariwo fáwọn èèyàn ó pè wọ́n lọ́sàn-án ó pè wọ́n lálẹ́ ó pè wọn ní kọkọ ó pè wọn ní gbangba ànábì sallallahu alaihi o ó pe àwọn ọba ó pe ìjòyè ó pe aráàlú ànábì sallallahu alaihi wasallam ó pe ọkùnrin ó pe obìnrin báwo lànábì ṣe ṣe gbogbo ìgbésí ayé a ní láti nígbà tá a bá tá a bá rí a máa ìtọ́sọ́nà fáwa náà níbi dáhùn ti ń ṣe mélòó ni ẹlòmíì ti àṣejù ẹlòmíì ti àṣẹ ìtò ó ti bọ̀ ẹlòmíì kọjá àlàní ẹlòmíì àfẹ́bù tó bá ti fẹ́ ju ẹ̀ bá àfà tó bá ń ṣépè yẹn tó bá fẹ́ ju ẹlòmíì àfà tó bá ń bú èbú yẹn tó bá fẹ́ ju ẹlòmíì àfà tó bá ń rọjú mọ́yọ yẹn àfà tó bá ń rọjú sọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ gbìyànjú láti rí paṣọ ẹni tó ń sọ̀rọ̀ àlùjọ náà tó tún ń rọjú nígbà tó ń sọ̀rọ̀ àlùjọ náà àlùjọ náà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ béèyàn bá wọnú ẹ̀ kò ní rọjú àbí bẹ́ẹ̀ kọ́ ni bí ọba wọnú ẹ̀ kò ní máa pariwo ṣùgbọ́n iná nígbà tí èèyàn sọ̀rọ̀ iná tó wá rẹ́ẹ̀rìn tọ́ba mọ ọmọ náà báyìí tọ́ba jù wọ́n wí tí gbogbo ìjọmọ náà bá kú sẹ́rìn ìwọ tó ń sọ̀rọ̀ tí ó ti ní àṣùwọ́ráǹsì pé òfin ṣọmọ náà ni kódà kéèyàn jẹ́ mùsùlùmí dáadáa tó ń ṣe gbogbo ìjọsìn assurance pò ní wọ nọ́ọ̀tìsì Osman rọ́bì aláàánú àbí Abubakar ni ó ní tó ń bá gbẹ́sẹ̀ ọ̀tún wọnú àlùjọ náà tí kẹta bá tí kejì bá ṣì wà ń ta ọkàn òun ò lè balẹ̀ ọkàn òun ò lè balẹ̀ láíláí ó dìgbà tẹ́tẹ́ èèyàn méjèèjì bá wọnú àlùjọ náà báyìí kọ́kọ́ èèyàn tó lè balẹ̀ ẹni tó gbádùn lo sàárè ọ̀rọ̀ ẹ lè dàlù kìámọ̀ gan kó tún ní kélẹ̀ torí tó bá dàlù kìámọ̀ yẹn àwọn kan lè dé ìwọ náà wọ́n ti gbẹ̀tọ́ mi lọ́nà àìtọ́ bá mi gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá ló yá wà wọ́n lò gbẹ̀tọ́ lágbájá lọ́nà àìtọ́ so kò tó gbọ́dọ̀ fi wá lọ́kàn balẹ̀ ilé ayé kọ́ńfán wà tọ́mà á máa ṣe ni láàrin ìbẹ̀rù àti ìmáṣojú kòkòrò sí dáadáa tó wà lọ́dọ̀ àti ìmáa ní hope ká máa ní àgbèlè pé wẹ́ àánú ọlọ́run pọ̀ ó sì lè ṣàánú àwa náà àtúwà máa bẹ̀rù pé hey èwo la mọ̀ tọ́ náà ń gbà bẹ́ẹ̀ báyìí wà kó lóbohùn wájú làtún àwọn ẹni ire nìyẹn wọ́n ń ṣiṣẹ́ olóore ṣùgbọ́n ẹ̀rù tún ba ọkàn wọn ẹ̀rù bà wọ́n torí pé wọn ọmọ yìí tọ́nà bá gbà ń mélòó mélòó iṣẹ́ tọ́nà ti gbà ó jẹ́ pé látara ìṣesí. látara ọ̀rọ̀ iṣẹ́ yà padà bàjẹ́ adùn tọ́lọ̀ bá dá lùwà láyà tọ́lọ̀ bá dàṣẹ wa lùwà láyà sọ a ti ṣe tó jọ wá lójú yẹn àmọ́ bóyá ọlọ́run gbà bóyá ọlọ́run gbà àwọn tá a ti rò pé yẹn àti ìmọ̀bi o ẹlòmíì mo bá kú díẹ̀ kó kú báyìí ẹ̀kọ́ gbọ́ yí padà ní inú yá máa dùn ah, lágbájá fi ń kírun ń dágbére ó lè fi obi ọjọ́ méjì mẹ́ta báyìí ẹ̀kọ́ gbọ́ kó jáde láyé òun kó fa ọlọ́run ti ènìyàn ẹlòmíì sì ni kódà àwọn èèyàn lè máa mọ̀ sí ó kù díẹ̀ kó kú báyìí ìdààmú tó ń bá ga lórí ẹ̀mí ẹ̀ tá bẹ̀rẹ̀ sí so oríṣiríṣi ìwékúwé ń pọ̀ náà irun ti ẹ̀ kí láti jọ náà a títí kẹta fi irun ilé ìjàre ká wá lé ayé lọ tábà ti ẹ̀rí lé ayé díẹ̀ bóyá tábà kọ̀yìn sọ́nà díẹ̀ ká padà wá kọjú sí i tábà rí lé ayé tán wàhálà ìpọ̀ ó lè jẹ̀bi tó ti ń ro yẹn títàn abadé ọ̀nà àbágbẹ̀mí ẹ̀ ṣẹ̀mẹ̀ pórí tó kú sí ìyàwó mọ́ ló fi jẹ́ pé ló àṣìṣe àwọn èèyàn ẹlòmíì tọ́ òkú mùsùlùmí kan bá kú báyìí the first ìnáma ṣówí kálímọ̀ ṣówí kálímọ̀ ọlọ́run ò ní ká máa béèrè káàkiri èèyàn kan wí kálímọ̀ kó tó kú kó wí kálímọ̀ ànábì ní ká wí àbí ó ní tó kú bá wí èyí lè fún òkú lè wí kó má wí síta ẹni tó fẹ́ kú ó lè má ṣe la ilaha illallah kó má wí síta ó lè má ní strength àti wí síta sòye ò túmọ̀ sí pé kò wí ẹni tí ò wá wí kó tó kú náà kò túmọ̀ sí pé kò ń ṣe ọmọ àlùjọ náà kò túmọ̀ sí ìgbà mi ò kú mi fẹ́ kú kò ní sọ̀rọ̀ ohun tó ń ṣe ni pé ó ń ronú ń pa ọlọ́run ọba ó ń ronú ń pa ọlọ́run ní láti jáde láyé ìwọ̀n tó wá wí kálímọ̀ náà kò tún sí wa fún wa ní assurance hundred percent ànábì sọ pé sallallahu alaihi wasallam man kana akhiru kalamihi la ilaha illallah ẹnikẹ́ni tó bá jẹ́ pé ohun tó wí gbẹ̀yìn òun ni la ilaha illallah dakhala aljanna ó máa wà aljanna téèyàn bá wá wí kálímọ̀ la ilaha illallah kó tó kú kò túmọ̀ sí pé kò ní kọ́kọ́ wọ náà toró lè fi láwọn ẹ̀ṣẹ̀ kan tó dá tó di sáfẹ́ yọ bó pẹ́ bóyá o àlùjọ náà ló máa kángun ló máa kángun sí kọ́nà ọba kó fi wá ṣokùn jọ dáadáa kó ṣe wá ní ọmọ àlùjọ náà kó má ṣe wá lọ́mọ náà gbogbo nǹkan tá a máa ṣe tá a fi di ọmọ náà kọ́nà má jẹ́ àlè ṣe láíláí eléyìí tá a ti ṣe kọ́nà kó forí jì wá kọ́nà kó forí jì wá gbogbo yìí tá a sì máa ṣe tá a máa fi wà àlùjọ náà kọ́nà má ṣe fún wa ṣe o èyí tọ́lọ́ ti ní aríṣe ń bẹ̀ kọ́nà má jẹ́ kó bàjẹ́ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين